kí láǹfààní tá a fẹ́ rí nídìí microfinance yìí gan kọ́ má lọ di pé àfọwọ́ síbẹ̀ nígbẹ̀yìn kí a dẹ̀ má rí nǹkan kan jáde níbẹ̀. pẹ̀lú microfinance a lè jẹ àǹfààní ẹ̀yáwó tó dẹ̀ máa wúlò fún ẹgbẹ́ wa yóò fún ẹgbẹ́ wa ní àǹfààní láti ṣe ìlọ́po mẹ́ta nǹkan tí a ti ń ṣe tẹ́lẹ̀ níbi ìpàdé ẹgbẹ́ wa a mú ẹnu bà bí a ṣe máa rí owó power finance kò ṣeé gbẹ́kẹ̀lé àwọn alájọ àdáṣe ń béèrè fún ilé tí ó ju agbára wa lọ àti wípé àwọn olówó ìlú wa ọ̀rọ̀ wa kò yé wọn la ṣe wá pinnu láti bá báńkì microfinance dòwò pọ̀ lọ́wọ́ yìí a ní láti tò ẹgbẹ́ wa a gba àwọn òfin wọlé ọmọ ẹgbẹ́ kò gbọ́dọ̀ rú òfin wa ẹnikẹ́ni tó bá rófin a ó sanwó àti wípé a fi àyè gba ǹsáǹsà àbí ká máa dé ìpàdé pẹ́ amẹ́nulé ọ̀rọ̀ owó àjọ tí à ń dá sẹ̀ríà sì ń bẹ fún ẹnikẹ́ni tí ò bá sanwó rẹ̀ òfin ẹgbẹ́ ṣe pàtàkì nítorí irúṣẹ́ tí à ń ṣe abànùmọ́ kò lè di owó kíákíá tí a lè san padà sí ilé ìwòfowópamọ́ èrè iṣẹ́ oníkálukú nínú ẹgbẹ́ ni a fi ń san gbèsè wa ìdí nìyí tí a fi sán ṣòkòtò wa dáadáa títí di ẹ̀yìn ìkórè oko a dìbò láti yan aṣáájú wa ẹ̀gbọ́n Musa jẹ alága. ẹ ṣe gan ni adúpẹ́ ẹ ṣe gan ni adúpẹ́. sista Undu di akọ̀wé owó. adúpẹ́ sáà inú gbogbo wa dùn láti rí i pé pẹ̀lú ìsọwọ́pọ̀ a lè lé nǹkan ńláńlá ṣe nítorí igi kan ò dá igbó ṣe. àwọn ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lórí àwọn owó tí àwọn ẹgbẹ́ yín fẹ́ yá. ó yá ǹjẹ́ lè sọ ní pàtó iye gan tẹ̀ ń pa lórí ọjà yín bájẹ́ ṣe ń gbajẹ sí níbí lóṣooṣù. ah Mr. Martins mi ò lè sọ pàtó ìgbà mi púpọ̀ ìgbà mi díẹ̀. Mm. ṣùgbọ́n ó ṣe pàtàkì kẹ́ ẹ mọ bówó ṣe ń wọlé àti bó ṣe ń jáde torí tẹ́ ẹ bá ti mọ èrè yín ó ní owó yín fi lè gbìyànjá. Mr. Martins nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí mọ́gbọ́n wa ṣùgbọ́n ẹ mọ̀ pé mi ò kàwé tó tó bẹ́ẹ̀. àyàfin plan ṣé ẹ lè gbà mí láàyè kí n fi hàn yín bẹ́ẹ̀ ṣe lè mú okòwò yín kó gún ọlọ́run ṣeun ṣẹ́ẹ̀rí mo mú ìwé náà lọ́wọ́ ó wà níbí ṣẹ̀ríwé ṣẹ̀ríwé ẹ láti àkókò ìlọrin tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe nù ní gbogbo ìgbà ìgbàkígbà tẹ́ ẹ bá ti lọ sọ́jà tẹ́ ẹ lọ ra nǹkan sígbà bóyá bí ẹ̀wà ni hmm. ànàmọ́ ni mo wá fẹ́ kẹ́ ẹ máa kọ níbí níbí ní abala bíi níbí ni ẹ máa kọ sí níbí ni ẹ máa kọ sí. ṣe rí níbí èlò gangan ni gbogbo ohun tẹ́ ẹ lọ rà lọ́jà ló ibi ilẹ̀ máa kọ́ sí ṣe rí ní abala bíi tílẹ̀ bá pofiri tọ́jọ́ bá pofiri èló ni ó wọlé ibẹ̀ ẹ máa kọ ọjọ́ náà síbí gbogbo iye tẹ́ ẹ pa lọ́jọ́ náà ẹ wàá kọ kò jù bẹ́ẹ̀ lọ kẹ́tí ẹ lè gbìyànjú. mo lè ṣe. <laughs> mo nífẹ̀ẹ́ sí ìwà akíkanjú yẹn. akọ̀wé ayáwó Martins yọjú sí gbogbo ọmọ ẹgbẹ́ wọ́n fi ojú inú wo iṣẹ́ ajé oníkálukú nínú ẹgbẹ́ wọ́n sì ṣe àlàyé bí a ṣe máa ṣe ṣònáwó wa gbogbo ọmọ ẹgbẹ́ sì nífẹ̀ẹ́ sí àti ara wa. lẹ́yìn ìgbà díẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ nínú gbogbo ọmọ ẹgbẹ́ wa àti abànàmọ́ pẹ̀lú pé ọkàn rẹ̀ fà mọ́ wa ó gbàgbọ́ pé a ó lè san owó tí a yá padà. mo kí yín kú oríire ẹ ṣe ẹ kú oríire ẹ kú oríire. ẹ torí ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ yín ló ti ń ṣiṣẹ́ takuntakun lórí okòwò wọn iléeṣẹ́ wa ti rí i pé ẹ ti ṣetán láti ya owó náà àti wípé agbára ti wà fún yín láti sanwó náà padà. ẹ jọ sà ṣé ẹ lè ṣe àlàyé àwọn nǹkan tó ṣe pàtàkì nípa ètò ẹ̀yáwó náà. ẹ jẹ́ ká wò báyìí náà mo fẹ́ kó yé yín dáadáa ṣé rí bí ilé ìfowópamọ́ alábọ́dé yòókù owó yà wá kò lè jàǹbá kan nú pẹ̀lú èlé ní gbogbo owó tá a bá ti yá yín ẹ gbọ́dọ̀ san padà pẹ̀lú èlé ẹ gbọ́dọ̀ fọkàn sí pé iléeṣẹ́ wa kì í ṣe gbọ̀fẹ́ iléeṣẹ́ òkòwò ni. àwa náà wá bíbáyé láti wá bá yín ṣeré a wá bíbáyé láti wá bá yín dòwò pọ̀ ni. ẹ kò burú iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ amúṣẹ́ ṣe ọ̀gbẹ́ni Musa nípa owó tẹ́ fẹ́ yá ẹ fẹ́ gba 200,000 naira ẹ sì jẹ́ mẹ́wàá nínú ẹgbẹ́ yín èyí túmọ̀ sí pé ìkọ̀ọ̀kan nínú yín lẹ́tọ̀ọ́ sí twenty thousand naira. gbogbo owó tẹ́ ìyá ẹ̀ lẹ́sàn padà láàrin oṣù márùn-ún oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹta oṣù kẹrin àti oṣù karùn-ún nítorí náà ẹ ní láti san padà nígbà márùn ní four four thousand naira tẹ́ bá ti san nígbà márùn four four thousand naira ẹ ti sanwó tán ẹ jẹ́ ká fi ìdá mẹ́rin owó orí mọ́ gbogbo owó tẹ́ ẹ yá nítorí náà ìdá mẹ́rin lórí owó tẹ́ fún ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan yóò kù sí eight hundred naira eight hundred naira tá a bá fi mọ́ oṣù kọ̀ọ̀kan yóò fún wa ní four thousand eight hundred naira. ṣé báyìí ni ẹnìkọ̀ọ̀kan wá san four thousand eight hundred lẹ́ẹ̀márùn-ún. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn àfikún bíi owó ìwé tá a fi mójútó owó yín owó fọ́ọ̀mù àti owó ìwé ìfowópamọ́ owó òmójútówó yín jẹ́ ìdá méjì gbogbo owó tẹ́ ẹ yá tí ń ṣe two hundred thousand naira ṣé ẹ rántí ó jẹ́ four thousand naira àbí a tún fi five hundred naira owó fọ́ọ̀mù àti five hundred naira owó ìwé ẹ̀rí ìfowópamọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ah kíní yìí máa ṣe nǹkan kékeré. <laughs> ọ̀gbẹ́ni Musa ah. ẹ má jẹ́ kí àwọn àṣìlú ìdàrú ìmọ̀ yín lójú rárá mo kàn ń gbìyànjú láti fi hàn yín bá a ṣe máa ń gba gbogbo àwọn owó ìyá wa lóṣooṣù. ọ̀gbẹ́ni Martin èèlò la ó san pàtó lẹ́yìn oṣù márùn-ún. ọ̀kọ̀ọ̀kan nínú yín lẹ́ẹ̀dá padà lẹ́ẹ̀márùn-ún four thousand eight hundred naira owó èlé lórí owó tẹ́ ó jẹ́ twenty four thousand naira ọ̀kọ̀ọ̀kan nínú yín ká wá tún fi owó ìwé ẹ̀rí ìfowópamọ́ yóò wá jẹ́ twenty four thousand five hundred naira nínú ẹgbẹ́ yẹn jẹ́ mẹ́wàá àrùkọ gbogbo owó tẹ́ ẹ máa dá padà jẹ́ two hundred and forty five thousand naira tí ẹgbẹ́ yẹn ó dá padà hmm, tá a bá fi four thousand naira owó tá a fi ń bá yín mójútó owó yín sí i àti five hundred naira owó fọ́ọ̀mù um gbogbo ẹ̀ ó wá kù sí two hundred and forty nine thousand five hundred naira. káì káì káì káì káì káì kíní tí wọ́n jù ú ẹ ló ẹ ẹ ẹ ẹ ẹni ká san two hundred and fi ká ní two hundred and fifty thousand naira ẹ. Eh? lórí two hundred thousand kékeré tí ẹ yá wa. ó ti wọ́n jù ẹ fifty thousand naira lé owó tí ẹ yá wa. mo fẹ́ kó yé yín pé owó ìyá kò rọrùn rárá o ìdí nìyẹn tẹ̀ sí gbọ́dọ̀ lò pẹ̀lú ọgbọ́n mo sì tún tẹnumọ́ màgá owó ìyá ò rọrùn rárá o tówó ìbá ti tẹ̀yìn lọ́wọ́ ẹ lò dáadáa. kínní tí tí tí tí mi ò mọ wò mọ̀gá mò ń lọlé nísìnyí mi ò yáwó mọ́. ẹ̀gbọ́n Musa ẹ máa ní sùúrù ni o tá a bá gba owó yìí a ó sọ̀pọ̀lọpọ̀ nu ni o ìkórè oko díẹ̀ ló kù èrè bẹ̀ á ju fifty thousand naira lọ ìyẹn ló jẹ́ kókó báyìí o. ẹ̀gbọ́n Musa bínú gan-an ó pẹ́ díẹ̀ kí àwọn tó balẹ̀ ṣùgbọ́n wọ́n rí dájú pé tí a bá gba owó yìí kò sí ẹlòmíràn tí ó tún lè fún wa lówó láì gba èlé láì fàrọ̀gùn àwa gba owó yìí. bẹ́ẹ̀ ni àsìkò ìdùnnú la wà pẹ́rẹ́ tí a gba owó lọ́wọ́ mo mọ̀ pé owó yìí ò tí ì di tiwa ó sì di ẹ̀yìn oṣù márùn-ún tí a ti ṣiṣẹ́ tí a lè fi dá owó tí a yá padà. Hey! Hey! Ah! <laughs> <laughs> ẹ ṣé ọ̀gá ẹ ṣé ọ̀gá ẹ ṣé ọ̀gá ẹ ṣé ọ̀gá. nínípàlà nínípàlà àdáwé nínípàlà. owó yìí á sún ẹgbẹ́ wa síwájú àti wípé èmi náà á lè jẹ́ kí n sún mọ́ Azeezah.